òní ni jímọ̀ ọjọ́ ńlá òní ni jímọ̀ ọjọ́ olóyin òní ni jímọ̀ alálùbáríkà today is friday ẹ jẹ́ ká lọ kírun asalaamualeykum ọ̀rọ̀mọtìlá gbàgbọ́ra káàtó ẹ wo eléyìí la fi ń kíra wa o kíkí ọlá kíkí ọlà kíkí tá a máa kíra wa náà lọ́jọ́ ìgbé ike alikilamo ẹ wò bó ni o ṣe lọ lé ìjọsìn lónìí ẹ mọ̀ pé mo ń béèrè ní gbogbo ọjọ́ Jímọ̀ náà ni ṣe lọ lè ṣe àlùwàlá ṣẹ́ẹ̀sì gbàdúrà dáadáa ìyẹn lọ́dọ̀ Ọlọ́run ọba wa ọba tó fa láǹfààní lẹ́ẹ̀kan sí o láti rọ́jò yìí láyọ̀ àti àlàáfíà tẹ́gbà gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá lọ́run náà là ń dágbére o ìpè ìyẹn ni Jímọ̀ èyí tí ó gbẹ̀yìn ìyẹn nínú oṣù kẹfà Ọlọ́run ọba tó tún wá mú atakọ́sọ́ o ìyẹn yẹn nínú oṣù keje yìí náà ọpẹ́ náà lámúwá o ìyẹn lámúwá fọ́lọ́run ọba wa ọba tó fún wa láǹfààní láti rédò tèmi jẹ dáadáa ọba fún wa lọ́nà láti rí ẹ̀yìn náà káwa náà pàdé ara wa bóò ni jẹ́ lọ jímọ̀ sẹ́ lọ lè kírun bóò ni asálátù jẹ́ lọ ilé ẹ̀ náà ọ̀dà ẹ̀ agbàdúrà pé gbogbo ẹ̀bẹ̀ wa ta ara wọ́ ẹ̀bẹ̀ sọ ọlọ́run ọba pàápàá tó orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run ọba yóò gbàdúrà yóò sì mú àdúrà wa báyìí yóò mú ọlẹ́ alú àlọ́ ẹ wo eléyìí náà láti ń gé wa kú ilé kábọ̀ sórí ètò ètò wa ìyẹn nations cup special edition èyí tí Orísun tẹlifíṣàn gbé kalẹ̀ fún wa o ká máa fi sọ̀rọ̀ àjìjà ká máa fi gbádùn ara wa kẹ́ lè mọ bó ṣe rí bó ṣe ń lọ bó ṣe ń jẹ́ ìyẹn ní orílẹ̀-èdè Egypt ee bó ni ó sì máa ṣẹlẹ̀ o láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti Cameroon lọ́la ẹ mọ̀ pé lónìí gangan gangan gangan gangan bó ṣe ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì náà ni o ta ni Morocco àti Benin Republic àwọn náà wọ́n ń ṣe kí ni dáadáa bákan náà orílẹ̀-èdè Uganda àti Senegal gbogbo ẹ gbogbo a máa jẹ́ kẹ́ ẹ máa mọ̀ bó ṣe rí bó ṣe jẹ́ bó ṣe mọ́ lọ dì mọ̀sùwárì pírísẹ́tà lórúkọ tèmi Ọlámilékan Dáramọ́lá HOD ẹ wò lónìí á fún yín dáadáa o èmi àti pàdé mi èèyàn mi dáadáa náà lájọ ségéné lájọ takọ́sọ́ o ìyẹn sọ́dọ̀ tó lé ní SSS òun náà ń bẹ́ńlẹ̀ agodo dáadáa. Jimoh olóyin ni Jímọ̀ aláyọ̀ o ee Jímọ̀ olóyin ni Jímọ̀ aláyọ̀ o mo ní akú ọ̀la Jímọ̀ báríkà Jímọ̀ mo ní bẹ́ẹ̀ ni Jímọ̀ olóyin ni Jímọ̀ aláyọ̀ ni torí pé ó máa ta sánsán máa dùn yẹ́rìyẹ́rì ó máa ta lẹ́nu ṣúẹ́ṣúẹ́ ẹ̀yin náà ti mọ bó ṣe máa ń lọ ní normal platform ẹ ti mọ bá ṣe máa ń jù síra wa ní kọ̀ọ̀kan èjì èjì torí wípé a ò rí ní ọjọ́ mú sọlọ́kùn lébẹ́rẹ́ ká ta ní kọ́sọ́ ní kọ̀ṣọ̀ nkọ́ṣọ́ kó bá lè wọ́kọ̀ nkọ̀ṣọ̀ yìí náà ti mọ̀ wípé gbogbo àwọn àjá àbálẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé ìyẹn lórí pápá òun náà la máa ń jù ú fún yìí pàápàá jùlọ ti Nations Cup Special Edition èyí tó ń wáyé láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun ń bìbà yìí torí wípé ó yàtọ̀ sí gbogbo wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni a ò lè fi jọra wọn torí wípé ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí náà lọ̀rọ̀ pàdíyàn rẹ̀ yẹn alámúlégbé yẹn náà rẹ̀ a ká má jẹ nìkan lọ Cause him Cousin Fáfúnmi yẹn náà tún lè successful super striker sáwọn tèmi nígbọ́rọ́ pè mí ní Mr Success torí pé wọ́n mọ̀ pé mo dá wọn mọ̀ mo ní ẹ bá ń gbóhùn àdúrà sókè ẹ pariwo hallelujah lẹ́ẹ̀mejì ẹ má wò pé toró jẹjọ jímọ̀ kí lẹ tún máa ṣe tẹ̀lé mo ní wípé ẹ gbóhùn àdúrà kẹwàá pariwo super eagle o super eagle o jí má sùn torí wípé wọn gbọ́dọ̀ kọ́nà káńdù sí ẹ mẹ́sàn. all right now ẹ wo bó ṣe rí bó ṣe jẹ́ náà ni ó jí má sùn ó ẹ̀yìn kan super eagle ẹ wo ẹ jẹ́ ń já igbó dáadáa ó bọ̀dá gẹ́nẹ́tírọ́ọ̀yì bọ̀dá ti fọwọ́ gbáyà wọ́n sì fọwọ́ kéèlè báyìí wọ́n sì ké pèyẹ yàrá pé ẹ wo sẹ́rí ìgbà tá a kojú kan Cameroon lọ́la ẹ mọ̀ bá Cameroon sunkún o ìgbà bá mú orílẹ̀-èdè Cameroon á lù wọ́n bí ìta bẹ̀yìn dáadáa o bọ̀dá ti padà bọ́tà o wọ́n ní ẹ wò ó kí ni ṣẹlẹ̀ ẹ̀yin tá lọ lè sí bàálù ẹ̀ bàálù ọkọ̀ bàálù ẹ̀ wá sítáàtì rẹ̀ ẹ̀ ń tan èsì rẹ̀ pé ẹ̀yin ọgbọ́n ẹ̀ mọ̀ wọlé ẹ̀ pa àti ẹ̀ lè lọ ẹ kíni ẹ pa gègé ẹ wo á lu orílẹ̀-èdè Cameroon dáadáa lọ́la ẹ lọ́kẹ́ ni pé ó ní ẹ wo gbogbo àwọn ọmọ tó dágájá àwọn ọmọ tó jẹ́ pé ẹ bẹ́ẹ̀ bá ra àwọn ọmọ yìí wọ́n ta gángan ni o ìyẹn lórí pápá dáadáa ìgbà ẹ wo tó bá mú orílẹ̀-èdè Cameroon ah, bẹ́ẹ̀ bá tiẹ̀ kó orílẹ̀-èdè méjì gan àwọn ọmọ tí ń kó sórí pápá lọ́la ah, wọ́n lùyàn bíi ìta bẹ́ẹ̀ bọ́dá gẹ́nẹ́tírọ́yì ló fọwọ́ sọ́yà ẹ wo gbogbo ẹ̀yin orílẹ̀-èdè Cameroon ẹ mọ jìyà lọ́wọ́ wa dáadáa o. bẹ́ẹ̀ ni torílẹ̀-èdè Cameroon bá fẹ́ jìyà lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà mo ní wípé tó bá di lọ́la ìmúlẹ̀ ẹ lọ kọ́lẹ̀ ẹsẹ̀ tí ẹ tó papọ̀ torí wípé nọ́mbà tó jura wọn lọ six seven twenty nineteen àwọn òun ló ní ẹ̀yin náà ti mọ̀ wípé ikọ̀ Super Eagle àti Cameroon náà ló ní ṣùgbọ́n mi ò lọ́bẹ̀ yẹn níbo lèmi ń lọ èmi ń lọ sọ́dọ̀ àwọn ti Morocco ẹ̀yin náà ti mọ̀ pé àwọn Morocco náà wà nínú àwọn tí wọ́n gbajẹ́ ìdí ìdíje tí wọ́n ń gbìyànjú àti takọ́ṣọ́ sókè táwọn náà wá níbi ìpele nàmí ń fọṣọ ẹ̀yin náà ti mọ̀ wípé tẹ́ eh, níbi tá a bá ti wà yìí tá a bá ti wà nípele tá a dúró sí yìí ẹ mọ̀ pé ní tó bá ti já kó lọ kó gbẹ̀kẹ́ márùwà àbí kóró pé kó kó àwọn èèyàn ẹ̀ síbẹ̀ kó padà sórílẹ̀-èdè wọn ni ìyẹn ló mú Cameroon ló mú ikọ̀ Morocco máa sọ fún Benin Republic tó wá ń kọ́ lórí pé ẹ má dì mí lọ́wọ́ o ẹ má dì mí ah ó ní ẹ má dì mí lọ́wọ́ o àwọn òwò ni ó ní kí ikọ̀ Benin Republic kọ́ máa dí òun lọ́wọ́ bó ni ẹ̀ jẹ́ wípé ikọ̀ yìí eh, eh, bòbò wọn kì í sábà ṣe kíni wọn kì í sábà pérégedé sí àyè tí wọ́n wà yìí àwọn náà wọ́n ń sọ wípé àwọn òṣètò àti dín yín lọ́wọ́ inú ẹ má dá wa dúró ẹ má dá ah, àwọn méjèèjì jọ ń fi orin gbà fúnra wọn ni lèèyàn kan ṣe ní má dì mí lọ́wọ́ lèèyàn kan ní má dà mí dúró ta ló máa wá dára wọn dúró ta ló máa dira wọn lọ́wọ́ ìyẹn dira èèpàrìpà ìyẹn èèpàrìpà ìyẹn máa alright now ẹ wo ẹjẹ ń sáré tẹ̀lé pàdé èmi náà lọ o èyí ẹjẹ ṣe kí ni ẹjẹ ta kọ́sọ́ ìyẹn sọ orílẹ̀-èdè Uganda ee akọ́nimọ̀ngbá ìyẹn fún ọwọ́ ikọ̀ Uganda Sebastian bọ̀dá ti bọ́ta pé à ẹ wo ṣe ń jáyín tán dáadáa gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè pátápátá àti gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ń wo AFCON yìí dáadáa à ẹ wo ṣe rí ìdíje èyí tó máa wáyé èyí tó ń wẹ̀ tó máa jẹ́ pé lẹ́nu náà ni ló máa ṣẹlẹ̀ o láàrin orílẹ̀-èdè Uganda àti Senegal ó ní à yóò látọ̀bọ̀gì o látàrí pé ẹ ẹ wo ṣe orílẹ̀-èdè nígbà ẹ ẹ mọ̀ wípé ọ̀gá ọ̀tá dáadáa ni wọ́n àwọn ọ̀gá àsì nígbà bó jẹ́ ká jà léyìn ká já ẹwọ gbogbo ẹ gbogbo á tì wọ́n ṣubú á rẹ wọn ẹwọ Senegal à nígbà lábọ̀ fún wọn ẹwọ Uganda gangan á na orílẹ̀-èdè Senegal àwọn náà ṣe kí ni wọ́n fọ gbáyà dáadáa. mẹ́rin tí orílẹ̀-èdè Uganda àti orílẹ̀-èdè Senegal táwọn méjèèjì bá jọ ń fà mọ́ra wọn lọ́wọ́ tọ́nà wọn máa fàjẹ sí ara wọn yà tọ́ nípa wọn máa fojú ara wọn gbolẹ̀ tọ́ nípa wọn máa tira wọn ṣubú àwọn máa gẹ́ra wọn jẹ òní ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ká ní orílẹ̀-èdè Uganda Uganda torí wípé àwọn tí wọ́n ń ṣe agbátẹrù bọ́ọ̀lù nílẹ̀ Uganda lẹ́wọ̀ wọ́n ti ṣe bẹ́bẹ́ wọ́n ti fakọyọ o kí ni bẹ́bẹ́ tí wọ́n ṣe kí la kọ tí wọ́n fàyọ òun náà ni wípé é paripa wọ́n ti kó owó rọ̀gùrọ̀gù kalẹ̀ fún àwọn ọmọ agbábọ́ọ̀lù àjọ wo ni àjọ Federation Uganda Football Association wọ́n ti kó owó rọ̀gùrọ̀gù kalẹ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn tó jẹ́ six thousand USD dollar òun náà ni wọ́n kó fún wọn wọ́n ní wípé torí pé ẹ ṣe bẹ́bẹ́ láti bí forty one years ago ẹ ẹ yé paripa ìgbà tá a ti wá síbi ìdíje AFCON gbẹ̀yìn ẹ wá wá lọ́tẹ̀ yìí ẹ gbìyànjú àti takọ́ṣọ́ sí ìpele kò ṣe kíni ìpele nàmín fọ́ṣọ̀ eléyìí náà ló jẹ́ ká bu owó rọ̀gùrọ̀gùn fún yín tẹ́ ẹ bá tún ṣe jù bẹ́ẹ̀ lọ orin táwọn yẹn náà ń kọ fún wọn ni pé tẹ́ bá lè ṣe jù bẹ́ẹ̀ lọ o àbá kí ló dé tó gbé mi lẹ́nu <laughs> ní àìsí tó tó bá ṣe surprise yàrá ẹ ti mọ̀ ẹ surprise pass àfi gbogbo àwọn àṣìṣe náà ni ọ̀rọ̀ ẹ̀ nàìjíríà sáré jáyé tán ẹ mọ̀ lánàá ṣe ẹ mọ̀ ọ̀nà ẹ mọ̀ ọ̀rẹ́ ẹ̀yẹ ń jáìsè ee amúlé ni o èèyàn tó múlé fún ikọ̀ Cameroon bọ̀dá yìí wọ́n ti gbọ́dọ̀ bọ́ta o ọ̀nà náà ni bọ̀dá ń já wọ́n ní ẹ ṣé kí n sọ fún yín à gbogbo tó bá gbà láàfin fún o kódà mo ti pè wọ́n lé wa ìgbẹ́ wo àdó kan bẹ níbi ẹ bá ń wo ẹ bá ń pe orúkọ bọ́dà ló wà. èwo làgbo tó wà ní wọ́n ti báyìí wọ́n tún kàdó lórí pápá ní kò dé mímọ́. bọ́dà ẹni ó ní òǹfà gbé gbogbo nǹkan tó bá gbà la máa fún wa. nítorí winning náà nítorí winning náà orílẹ̀-èdè nàìjíríà nìkan náà bá pa. Ah, ọ̀dẹ́ni tó bá ń káàdó wọ́n kí ni kí n kó fáwọn orílẹ̀-èdè nàìjíríà ló báyìí. ẹ ọ yà àwọn ògbé ah, ọ máa padà pé ẹ. ó dáa kò sí problem. ẹ gẹ́gẹ́ tó a máa ṣe lórí fásitì. ọlọ́run ti wà là agbọ́kànlé. agbọ́kànlé àwọn ògbọ́kànlé kọ̀ọ̀kan. <laughs> ọ̀rọ̀ àbọ̀dá yìí wọ́n ti padà bọ́ta orí bẹ́ẹ̀ wo orílẹ̀-èdè nàìjíríà à gbogbo ohun tó bá gbà láàfin fún o kódà kó jẹ́ pé àfi nǹkan tọ́nu bára wa sọ̀rọ̀ lẹ́ni ni ẹ wo lọ́la òde ní à àwọn àti orílẹ̀-èdè nàìjíríà á mú kàn lẹ̀ láàrin ara wa dáadáa. mo ní bẹ́ẹ̀ ni la fẹ́ múlẹ̀ gangan. Eh, eh, mo rò kó tí fẹ́ fẹ́ fún wa gangan. mo fẹ́ mọ̀ kó ta fẹ́ múlẹ̀ nítorí mo ti rówó tọ́ ṣe báyìí. jata eh, fún ìṣẹ́jú kó tó di pé àlọ́sókè lọ jasa yóò jọ wò láàrin Uganda àtàwọn padà wá àwọn orílẹ̀-èdè ti nàìjíríà gangan fúnra yẹn ti. ok ká mú ẹnu ti Uganda mm, mm, mm. tóun máa ṣẹlẹ̀ lálẹ́ ló máa ṣẹlẹ̀ lálẹ́ kí ló rò pé láàrin Uganda Senegal wá rí i pé Uganda lóòótọ́ wọ́n ní nínú ìdíje AFCON tó ti ṣẹlẹ̀ yìí wá rí i pé àwọn ló ní àwọn àdẹ̀yìnmú tó yẹ pé wọ́n lágbára dáadáa tó yẹ pé kò ṣe kò fi bẹ́ẹ̀ easy jalo ìbọn yẹn pé fún àwọn akẹgbẹ́ wọn láti wọlé sí ẹ̀yìn wọn ẹ̀yìn wọn yẹn dáadáa tó yẹ kí wọ́n ṣe dáadáa tó bá wò pé ṣùgbọ́n Senegal wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn táwọn èèyàn gbàgbọ́ wípé ó ṣeé ṣe kan gba AFCON ṣó rò pé orílẹ̀-èdè Senegal lè ṣe kankan fún àwọn Uganda. Hmm, ọ̀rọ̀ yẹn pín sí púpọ̀ ó dẹ̀ tún pín sí méjì kí ni nǹkan tó fi pín sí púpọ̀ ni wípé tábìlọ́wọ́ orílẹ̀-èdè Uganda group C ni wọ́n wà nínú ìpele ipò mẹ́sẹ̀ eh, yọ ní group stage hmm. ìyẹn túmọ̀ sí wípé tabadẹ̀ lọ wo kí ni nǹkan tí wọ́n gbá ní group c wọ́n win ní méjì hmm. wọ́n lù ìṣẹ̀yọ kan so tabadẹ̀ lọ wo ti Uganda Uganda win ní ẹyọ kan ó dúró ẹyọ kan ó lù ìṣẹ̀yọ kan wọ́n ṣe tiẹ̀ ní one one one hmm. but eléyìí ṣe tiẹ̀ ní two zero one orí pé ó lù ìṣẹ̀yọ kan kò dúró rárá kí wàá la fẹ́ fàyọ́mì òkọjá wípé àwọn wo ni wọ́n bá pàdé ó ní í ṣe kí ni nǹkan tó wà ní kí ni àwọn nǹkan tó wà ní gúrùpù yẹn wọn àmúyẹ tó wà ní gúrùpù yẹn hmm. tá a fi wò ó pé wọ́n lákàkì jura wọn lọ tá a Uganda a rí wípé gúrùpù tó wà ní Egypt wà tabadẹ rí Egypt náà ni wọ́n kọ́kọ́ bá play tó jẹ́ wípé kò fẹ́ jọ bí ẹni pé àwọn ẹni náà padà lọ sí mm-hmm. orí òkè Farao mm-hmm. tí wọ́n wá lọ sókè gbóhùn àdúrà sókè Farao tí ó sùn ní òkun pupa ni. bàbá má fi àwọn ọmọ rẹ lẹ àwa ti wà lórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ wa yóò wá ti wà kí bàbá tó wà sọ́wọ́ ọgbẹ́ fọkànbalẹ̀ ìrànlọ́wọ́ yín yóò padà wá láti ẹsẹ̀ ẹnìkan kó lórí pé wọ́n padà gẹ̀ẹ́sì ẹyọ àwọn Uganda lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ tó pẹ́ gbá pẹ̀lú Egypt àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ méjì tí wọ́n gbá lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ tó lákàkiri tó le ṣùgbọ́n tá a bá lọ sí orílẹ̀-èdè Senegal a rí wípé orílẹ̀-èdè Senegal láti Russia two thousand láti twenty eighteen Russia mm. tí wọ́n lọ sojú orílẹ̀-èdè tó lọ sojú orílẹ̀-èdè àwọn adúláwọ̀ ní ọ̀hún tó lọ sojú ojú Africa a rí wípé àwọn ọmọ ayò tí wọ́n kó lọ náà ni wọ́n sì ń lò lóòótọ́ wọn á ti mọwọ́ ara wọn mm-hmm. ju bí ó ṣe yẹ lọ mm. àmọ́ nǹkan kan sì ṣẹ́kù mm. àwọn náà lọ sọ àwọn àyẹ̀wò ni àṣìṣe lọ́lẹ̀ ṣàṣìṣe lé lórí àwọn náà nílò láti lọ wo àwọn àṣìṣe yẹn torí tí wọn ò bá mójú táṣìṣe yẹn táṣìṣe yẹn bá tún rìpítà rẹ̀ bó ṣe rìpítà rẹ̀ ní ti Russia lọ́jọ́ mm-hmm. kìíní àná mm-hmm. Mm-hmm. torí wípé ìtàn máa ń tú rẹ̀ kọ́. Mm, a ti rò pé àwọn ló máa àwọn máa tẹ̀síwájú dáadáa nínú Russia ní Russia. nítorí performances wọn láti bẹ̀rẹ̀ àwọn ìgbáradì wọn àti múra sí wọn nígbà yẹn a rí wípé ó fakọyọ ṣùgbọ́n lójijì la kọ̀ rí wípé ó tún fa kọkù. ṣé ṣé onírò pé Uganda máa wọ pé àsẹnigadẹ ah, ni ó ń lékè ní fúnfà rankin ní ti ilẹ̀ adúláwọ̀ ó jẹ́ àkọ́kọ́. kò ní wò ìdí tí òfin ní wò ni wípé. ẹ ṣe olùgbé sẹ́nìgà náà ní wò pé ah, àwátàwà lókè lókè téńté. pé ká má já wálẹ̀ ẹ̀wù nǹkan tí uganda òfin ní ìwò nìyẹn torí wípé ẹ̀wù àwọn olóyìnbó wọ́n ní you must defeat before you fit. Mm, mm. o gbúdọ̀ defeat èèyàn kankan tó lè fix ẹ sí pé ó yẹ owó ọ̀tí ẹ̀. ṣe mm. bá nà ẹ sí wọn kò àti pò lè nà mí. máyì máyì máyì máyì má jẹ káwọn yẹn máyì kọkọ. <laughs> òun ni wípé àwọn náà ti preparation wọn fún ara wọn àwọn náà wá ní wípé wípé ọ̀lẹ alágbára ló máa ń kó bàjá o lè ní ẹnu. bí sọ̀rọ̀ Luis àti bí Anthony Joshua. èmi ò tí ì sọ yẹn ọ̀lẹ alágbára ló máa ń kó bàjá kó lè ní ẹnu alágbára náà dẹ̀ kẹ̀rẹ̀ ó gbúdọ̀ rọra ṣe hmm, torí wípé méjì ni o hmm, tí alágbára tí ìyẹn dẹ̀ tún kọ́ hmm. tálágbára bá lọ nà lẹ wọn ni tòró lágbára jùlọ ní jàre ni o ṣe tọ̀jà àmọ́ tí ọ̀lẹ bá lu alágbára ah. ẹ̀wò lágbára bó ṣe lágbára tó ah, ó dẹ̀ ah, wá lù sá owó èlù sípìlì òun nìkan tó wà láàrin yẹn. ó dáná ẹ wo ẹja ṣé báyìí náà mọ̀ pé yìí náà ẹ̀ ń gbádùn ẹ̀ ń wò pé bó ṣe rí bó ṣe máa jẹ́ náà nìyẹn o ọ̀rọ̀ tí wọ́n jẹ́ ká sáré ṣe kíní kan ká dókè lọ́hùn náà ká fa wọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ti wáyé láàrin àwọn orílẹ̀-èdè Uganda àti Senegal gbagba àti Morocco àti Mali ẹjẹ́ àfihàn yín tá a bá padà dé ètò yìí àwọn àmàṣe kíni àmàkásẹ̀ ńlẹ̀ dáadáa à ń padà bọ̀ Nations Cup special edition torí ti tẹlifíṣàn tẹ̀síwájú à ń bọ̀.